أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أبو جماعة أدوب فلون أترى إكيولون أتيجيولون kọlọ lè bá aṣáájú wa ọ̀gá wa ẹni tọ́lọ́wọ́n bá rán sí wa anabi muhammad ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run tí a ní kọ́lọ̀ bá nẹ́bí ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kọ́ bá wọn sọ̀hábà rẹ̀ kọ́ wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ ń jẹ́ ọkàn àwa náà kọ́lọ̀ wọn bọba rí kí ọlá kó sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ìṣesí rí èyí téèyàn fi jẹ́ ní rí ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn ìkẹ́ ìgẹ̀ náà gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa ọlọ́run jẹ́ ọkàn àwọn náà lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́mọ wa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san ikhwatal iman gbogbo ẹ̀yàn ọmọ ìyá mi tẹ̀ ń gbọ́ mi nítòsí àti ń jìnnà wọ́n fẹ́ kẹ́ màmá dájú èyí tí sòdodo ọ̀rọ̀ tíra ọlọ́run ni ìmọ̀nà tí ó ní dàrú láéláé òun ni sunna nabi wa muhammad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 àti àwọn àròyìn ẹtí fi ga jùlọ ọlọ́mọba wa pa náà dẹ́bọ rẹ́ ọlọ́mọba wa pa ẹbọ náà rẹ́ ọlọ́mọba wa bá rẹ bídí àṣetánì ńlẹ̀ kọlọ́mọba gbé súnà anabi wa Muhammad ní òní yóò jẹ́ ọjọ́ àkọ́kọ́ láti bẹ̀rẹ̀ ìran prógámù wa tí a sinú Ramadan tó jẹ́ ìran ẹlẹ́ẹ̀kejì Darun Naim organization tí a gbé kalẹ̀ fún ad-da'watu ila Allahi subhanahu wa ta'ala láti pèèyàn lọ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó tóbi jùlọ Daaru Naim ìdẹ̀ ń pèèyàn pẹ̀lú àwọn òfin tó de sẹ̀rí tí sẹ̀rí àfi dẹni tí ó pèèyàn àwọn òfin wo ni ọlọ́run ọba ń sọ ní Al-Qur'ani pé ud'u ila sabili rabbika bil hikmati. والموعظة الحسنة وجادل بالتي هي أحسن ìwà nabi wa Muhammad ó dé wọn ilà sabili rabbika pé àwọn èèyàn lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba rẹ bìlì hikmati pẹ̀lú ọgbọ́n èyí fi wà gọ́ pé èèyàn èyí fi ìgbéraga pé èèyàn èyí fi mọ́tòmọ́tò pé èèyàn èyí fi èébú èpè èyí fi péyàn bil hikma pẹ̀lú ọgbọ́n wal maw'idati alhasana àti wáàsí tó ṣe kí ni tó dáa àfi máa ṣe wáàsí kí wáàsí àfi máa ra àwọn èèyàn náà ọ̀rọ̀ tó dáa ní jáde lẹ́nu àfẹ́sìn wáàsí tó dáa làfẹ́sìn sí ọ̀nà tó dáa làfẹ́sìn gbàgbé wáàsí kalẹ̀ kódà tẹ́ bá tiẹ̀ wá ní controversy láàrin ara yín ẹ̀yin àtàwọn tẹ́ ń pè ọ̀rọ̀ dà yín papọ̀ tẹ́ ẹ̀ gbọ́ra yín yé wajadili billati ìyá hasan tẹ́ ẹ̀ bá ṣe mujadala náà tẹ́ ẹ̀ ṣe ọgbọ́n mi sí omi ò tó jẹ́ àfọ̀rọ̀ wéra wọn ẹgbẹ́ gbọ̀nà tó ṣe kí ni ọ̀nà tó dá ẹlẹ́gbẹ̀gbà àwọn òfin tó di ẹni tí ó ṣe dá wà ní ìyẹn ló fà á tó fi jásí pé àwọn awáàsí wa nu Ramadan à ń gbé gbọ̀nà bil wal maw'idati alhassana à ń gbégbó náà hikma ọ̀nà ọgbọ́n wal maw'idati alhassana àti wáàsí tó dáa àwọn tá a bá ọ̀rọ̀ fún náà á jà á dá làwọn bí lẹ̀tí ìyá hasan pẹ̀lú ọ̀nà tó gbàdá ní ọ̀nà tá a rí pọ́ dáa tí ó sì má sí yọrí wá tá ti ń bá bọ̀ láti ń tó ti lé lọ́dún kẹwàá òun ni ká máa sọ hayatu sahaba ìsẹ̀mí àwọn sàábí ìsẹ̀mí àwọn sàábí programu yẹn là ń pè ní fíìrì hábì asahaba gbàgede ilé àwọn sàábí ànábì níta sọnù àwọn tí a ń sọ̀rọ̀ wọn yìí àwọn sàábí ànábì yìí àwọn tí wọ́n gba recommendation láti sánmà keje ni wọ́n ẹ gbọ́ suratul ìgbà tí ọba mi kí ọlá fẹ́ sọ̀rọ̀ wọn ó ní muhammadun. رسول الله والذين معه أشداه رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماء في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطعه فآزار فاستغلظ واستوى ala suqi yu'jibu zurra'a liyaghidha bihimul kuffar wa'ada Allahu alladhina amanu wa amilus salihati minhum maghfiratan wa ajran adhima àwọn ọlọ́run ròyìn bẹ́ẹ̀ ńgbà tọ́lọ́run dákọ̀ ànábì tán ó ní walladhina ma'ahu àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ànábì ah ó ní bẹ pẹ̀lú ẹ̀jọ́ náà wọ́n sàhábà ni wọ́n sàhábà ni àwọn sàhábà ni bọ́lá wọn tó ròyìn wọn. هو السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها إخوة الإيمان قالوا هو السابقون الأولون نعم وجود عن ستفسير تيسي رمضان asàlàyé tí ń jẹ́ asábìkún àwọn asàlàyé tí ń jẹ́ aláwàlún ìyàtọ̀ wà láàrin méjèèjì àti sọ njọta kéwú débi àyà yẹn asábìkún àwọn ẹni wájú aláwàlún àwọn ẹni àkọ́kọ́ ẹlòmíín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́jà síwájú tí èyí sá àkọ́kọ́ ẹlòmíín bẹ́ẹ̀ nu wọn tó yẹ pé ni aṣíwájú ni ati ti asabi kuna ati alawalun aláwọlùn sabi sábẹ tá a fẹ́ fẹnu kan ọ̀rọ̀ ẹ̀ lónìí nínú àwọn asábìkúnà aláwọlùn ó tún wáá jẹ́ nínú àwọn sábẹ kan tọ́pọ̀lọpọ̀ tàn tí ń dá kọjá tí ó sọ̀rọ̀ rẹ̀ nísìnyí nàìjíríà lé tá a bá ń wa wọn ni nọmba one citizen ta ni wọn pè é wọn wàá sọ nọmba two abẹ́kọ̀ wọn tún wàá sọ nọmba nọmba seven lẹ́nu yìí ní Islam ìnáfẹ́ sọ̀rọ̀ yìí nọmba kí n mọ̀ pé. kọ́dà àwọn ọmọ òrùbó ti tó nọmba forty lọ́wọ́ bí ọmọ òrùbó ti tó nọmba kí mọ́ lọ́wọ́ ẹni àwọn afẹ́ sọ̀rọ̀ yìí nàbà kí ló ń wà sẹ́ni kó wúwo ẹnìyẹn wúwo ganu Islam ẹnìyẹn wúwo ganu Islam iṣẹ́ tó gbèsè nu Islam ni ọ̀pọ̀ arẹ́ dò níyì iṣẹ́ tó gbèsè là ń ṣe lọ́wọ́ yìí iṣẹ́ tó gbèsè là ń ṣe kíni là ń ṣe lọ́wọ́ yìí nọ́mbà seven ni taba ń ka ẹni tó kọ́ Islam nọ́mbà one ẹni wọ Islam nọ́mbà two tiẹ̀ ń di nọ́mbà kínní nọ́mbà seven àwọn sàhábà tá à ń sọ̀rọ̀ wọn yìí asa mo ti padà síbi ọ̀rọ̀ sàhábà padà o torí mi ò tí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni mo fẹ́ sọ gẹ́gẹ́ mi ì tí ṣe kínní mi ì tí bẹ̀rẹ̀ irú yìí àwọn sàhábà jẹ́nẹ́rálì lọ́wọ́ ọba mi ní asa wasabiquna al-awwaluna àwọn ẹni ìsíwájú ti mú nọ́mbà one minal muhajirina wal ansar nínú àwọn tí wọ́n ṣe yíra láti Maka wá sí Madina àbáwọn ará Madina tó gbà wọ́n ní àlejò ẹ máa rí asábìkúnà nínú àwọn muhajirun ẹ sì máa rí asábìkúnà nínú àwọn ansar ẹ máa rí al'awwaluna nínú àwọn muhajirun ẹ sì máa rí al'awwaluna nínú al'ansar ìpín mẹ́rin tó pín sínú nígbà ọlọ́wọ́ wàá ròyìn wọn ọwọ́ ní asábìkúnà al'awwaluna minal muhajirina wal ansor àwọn tó jẹ́ ní àkọ́kọ́ nínú àwọn tó ṣe yíra àti àwọn tí wọ́n gbà wọ́n ní àlejò bá a ti ń sọ̀rọ̀ yìí ọ̀tá àwọn nǹkan automatically là ń jẹ́ àwọn kan bẹ táwọn sahaba ò bọ́ lẹ́nu wọn tó yẹ kí wọ́n lẹ́ni tí wọ́n ń gbé sípè nù sábìà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam. walladhina taba'uhum bi ihsan ló fi jásí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dọ̀wọ́ kó wá kí mo fi ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ kó wá kí mo fi ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ kó wá ọba mi ọba àlekè ọlá subhanahu wa ta'ala nígbà tí ọmọ sọ̀rọ̀ nísìn ó ní asabiquna al-awwalun min muhajirina wal-ansar ó kílẹ̀ àyànná mẹ́rin الأولون من المهاجرين الأولون من الأنصار السابقون من المهاجرين السابقون من الأنصار أواني والذين تبعوهم بإحسان àtàwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa wáyé tí ò fi dáadáa sí tàwọn sábẹ́ kò fi dáadáa sí kò fi dáadáa sí ọkàn dákọ̀ wọn ni pé asábìkúnà minal muhajirina asábìkúnà awwaluna من المهاجرين والأنصار، ansor ó fún wọn papọ̀ ó sì ní walladhina taba'uhum bi ihsan àwọn àtàwọn tó wá tẹ̀lé àwọn sàábẹ̀ yẹn pẹ̀lú dáadáa ń jásí pé ẹni tí ó bá tẹ̀lé wọn tí dáadáa ò sí lọ́wọ́ rẹ̀ kò síbi tá a fẹ́ sọ yìí o táwọn sàábẹ̀ sì ní wọ́n ṣe dáadáa o wọn ò ṣe dáadáa o kò sí kọ̀kẹ́mi ọlọ́run mọ́. ọwọ́ ni radiyallahu anhum wa radu hajj òun ọlọ́run yọ́nú sí wọn àwọn náà yọ́nú sọlọ́run ibiza abébá ti lè wò ó rí kò ní ìdí nǹkan kan mọ́ tọ́lọ́lọ́run ní bó ṣe dáadáa o àwọn tó tẹ̀lé wọn ni mò ń wo dáadáa tiwọn táwọn sábẹ́ òun bó ṣe dáadáa bó ṣe kejì èmi ò wo ìtumọ̀ ayà yẹn nìyẹn ìtumọ̀ ayà yẹn nìyẹn ntí ó ṣe mi ò wo bẹ́ẹ̀ àmọ́ àwọn tó bá tẹ̀lé wọn mo fẹ́ wo dáadáa tiwọn àmọ́ àwọn sàábẹ̀ òun nítorí ó ṣe rọ̀dí Allahu mo ti yọnu sí i ọwọ́ ni wàrọ̀dú àwọn náà yọnu sọlọ́hún ọlọ́run wa ló ń pèsè àlìjẹ́nà kalẹ̀ fún wa tẹ́jìrì tààtàhà al-anhar tákìrì máa ló ń sẹ́ni tọ́lọ̀ ń sọ pé òun ò wo dáadáa rẹ̀ òun ò wá rẹ̀ òun kà yọnu náà ni nítorí kò sí òun ṣe kínni òun yọnu kí á lọ́kàn wọ pẹ̀lú aburú rẹ̀ kí ló kàn ọ́ kí ló kàn ọ́ ló fi jásí pé ẹnìkan ò ní máa sọ aburú àwọn sàhábà àfẹnibú wọ́n fẹ́ bí wọ́nà léèrè wọ́n fẹ́ bí ọ́ léèrè ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n wá ń jà ta lẹ́nu rẹ̀ ká tó sọ pé èèyàn burú nínú àmì èjì ẹ dá mi lóhùn so wà ní mọ́mì mi èèyàn bú niyó dáàdì mi èèyàn bú niyó sẹ́nu rẹ gbà bí sàbí bàbá sàbí jà kíláà kà wá ọ̀kan wà àwọn sàbí tẹ̀ ń wí sọ pé àsàbí kúnlẹ̀ al-awwaluna minal muhajirina wal ansor tọ́lọ̀ ń sọ̀rọ̀ wọn yìí gbogbo wọn yìí ni wọ́n jagun Badari níjọ wọn darí ogun Badari anabi ni tọ́ba wù yín kẹ́ ẹ máa ṣe fa innakum kum Badri ṣe bẹ́ẹ̀ ti jagun Badari náà ẹ wà lìjẹ́ náà. tí jagun bá dàrí náà gbogbo yín lẹ́lọ àdìjẹ́ náà ẹ mọ̀ pé tí a bá ṣe lẹ́yìn ìgbà òun ṣe kínní ọ̀rọ̀ òun ti ṣe kínní ọkọ̀ fà ẹ̀ kí lọ́kọ̀ fà tiẹ̀ èyí tó fi wá jòkó jẹ́jẹ́ tọmọ sọ̀rọ̀ wọn dáadáa tọmọ gbalada ọwọ́ ń sọ̀rọ̀ wọn láburú àwọn kò ti sílẹ̀kùn fìtínà fúnra rẹ̀ ló fi jásí pé tẹ bá rẹ̀ nìkan tí bá ń sọ̀rọ̀ àwọn sàábé láburú ẹ má dára dún bẹ́ẹ̀ o torí tẹ bá gbọ́ innakum mithluhum irú wọn lẹ́yìn náà àwọn sàhábà yìí tí ẹ bá lọ wo bí ọ̀rọ̀ tí Abdallah ibn Mas'ud sọ ó ní ọlọ́run wá dá gbogbo ẹ̀dá pátápátá ó wá sa ẹ̀sà nínú àwọn ẹ̀dá àwọn tó wá sa lẹ́sà ọlẹ́yìn ọmọ jẹ́ anabi ọlọ́run tó wá káwọn anabi níjọ ó tún wá sa ẹ̀sà láàrin wọn ọwọ́ ní ẹ̀yìn tí mo ṣayé o ẹ máa jó òjíṣẹ́ ọlọ́run tó wá káwọn òjíṣẹ́ níjọ ó tún wá sa ẹ̀sà láàrin wọn ọwọ́ lẹ́yìn tí mo ṣàlẹ́sà yìí ẹ máa jẹ́ ulul azim ọlọ́run tó àwọn márùn làwọn èyí wọn ọlọ́run tó wá káwọn ulul azim jọ ọwọ́ sa ẹ̀sà láàrin wọn àwọn tó gbókun àwọn ànábì ní jẹ́ ulul azim àwọn tó gbókun àwọn ànábì ní jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ju àwọn yòókù wọn lọ àwọn òjíṣẹ́ tó ju òjíṣẹ́ yòókù lọ ni wọ́n jẹ́ ulul azim ọlọ́run tó wá ń sàwọn lọ́wọ́ nítọ̀ ìwọ Muhammad ìwọ lọ́mọ jó lórí láàrin gbogbo wọn ṣe mọ̀ pé àwọn ẹ̀sà àkọ́kọ́ nísìn ànábì ni wọ́n lẹ́yìn àwọn ànábì ó kó àwọn òjíṣẹ́ lẹ́yìn àwọn òjíṣẹ́ ó wá kó àwọn ulul azim olórí wo ọlọ́run wá yọ ànábì kó fi so lórí àwọn ẹ̀dá tó wá kù ọlọ́run wá sà wọ́n pé gbogbo ẹ̀yìn ẹ̀dá tẹ̀ kúrí ọ̀yá bá ń sà wọ́n wàhtara sahabata rasulillahi sallallahu ọlọ́run wá sa àwọn ẹ̀sà pẹ̀tọ́ ẹ̀yìn yìí mo sà yín ẹ̀yìn lẹ́ẹ̀mọ jẹ́sàdé muhammad special people ni wọ́n o wọ́n sa àwọn lẹ́sà ni o gbígbà táwọn ọ̀sàyé nù ẹni wọn ó sì bá sàyé rè àwọn ni wọn ó sì bá sèrìn àjò sẹ́yìí tí ó fi débi dáa fẹ́ kó dé àwọn ìyá wọn ń bí wọn lásìkò tí wọn bí ànábì àsìkò tá ànábì ń sayé làwọn náà sayé àsìkò tá ànábì ń jíṣẹ́ ni wọ́n jọyìn rẹ̀ àsìkò tá ànábì ń jíṣẹ́ ni wọ́n pẹ̀lú rẹ̀ ló fi jásí pé àwọn tí wọ́n sayé lásìkò yẹn tí wọ́n gbà fún special people òun ni wọ́n wọ́n dá wọn fún òjíṣẹ́ ọlọ́run tójú lórí gbogbo ẹ̀dá tójú lórí àwọn ànábì àwa tá a kù náà wọ́n wá dá wọn sàábé yọ láàrin wa wọ́n jó lórí àwọn èèyàn kí wọ́n lè bá olórí gbogbo àwọn ànábì ọlọ́run ṣe iṣẹ́ papọ̀ nínú àmì wò tá a kàn kéèyàn wá pèrè mùsùlùmí kó wá nírú àwọn tá a sọ yìí ní bàbá irú àwọn tá a sọ yìí kéèyàn wá ní wọn ní bàbá kó máa wá tàn tí ò sọnù káàkiri àwọn sábẹ́ ròyìn wọn bá ti ròyìn wọn yìí àwọn ni wọ́n ń pè ní sọ́fúwọ́tò ọmọ kí ni mo pè é jẹ́ máa àwọn ẹ̀sà inú àlùmọ́ ànábì àwọn sàhábà ní jẹ́bẹ̀ pé sọ́fọ́tòlì ọmọ àwọn ẹ̀sà inú ìjọ ànábì àwọn sàhábà ní jẹ́bẹ̀ àwọn sàhábà ní jẹ́bẹ̀ bá a ti sọ̀rọ̀ wọn la sọ̀rọ̀ wọn yìí tó bá dijọ́ àlùkìyàmọ̀ wọn ní kéèsì tí wọ́n jẹ́ fírí tíkẹ́ẹ̀tì sáré jẹ́nà wọn ní. tabawa ń sọ̀rọ̀ kọ̀ọ̀kan wọn èèyàn máa rí i pé ọba mi ṣalábòsí ìtọ́lọ̀ ń ṣe fún wọn yìí wọ́n lẹ́tọ̀ọ́ ẹ̀ tọ́lọ̀ ń ṣe fún wọn yìí wọ́n lẹ́tọ̀ọ́ ẹ̀ bí wọ́n ti jòkó yìí nísìnyí ti jòkó yìí àwa ni tọ̀ mọ́sálásí wọn ẹ̀ ní káyìlá lónìí o gbogbo ẹnu ọ̀nà mọ́sálásí àwọn ọlọ́pàá ó dùn bẹ́ẹ̀ yẹn bá ti ní Allahu akubaru wọ́n pèrò gbogbo ẹni bá yẹn náfìlà kan máa yẹn ń bàn ẹnìkan ò ní sẹ́kù ṣé mo kúrọ́ ni kọ́dà àwọn àfáà tó wà láàrin owó tó má di ìsìnwá ní a ah, wọn là nábì ní ju ìlàtí làárìdù tó wúra wà mọ́sídìdá fa àyìnà má dára kátó kó mo sọ láti fasọ́ọ̀lù kí wàhálà bí wà nábì ní gbogbo ilẹ̀ pátápátá mọ́sálásí bíbẹ̀ wọn ò ṣe kírun ẹ lọ́bùnmi àwọn sábẹ́ yìí ò rí bẹ́ẹ̀ nígbà tí ọba kèfèrí kan fẹ́ ròyìn wọn àwọn sábẹ́ wọ́n fẹ́ lọ jàlú kèfèrí lógun ọba àwọn mo rò pé rúùmù ni ọba rúùmù wa ń sọ fáwọn ọjọ́ rẹ̀ pé awùláyé qawmun àwọn tí wọ́n bọ̀ wá jà yín lógun yìí qawmun ìjọ kan ni wọ́n yuhibbuna al-mawta ikú làwọn fẹ́ràn kàmá antum tuhibbuna alhayat gẹ́gẹ́ bẹ́yìn ti fẹ́ sẹ̀mí àwọn tí wọ́n fẹ́ kú gẹ́gẹ́ bẹ́yìn ti fẹ́ sẹ̀mí ṣé irú wọn sẹ́kù lè lílẹ̀ mọ́ hmm? tí wọ́n sá sọ pé mo fẹ́ kú nítorí ọlọ́run mo fẹ́ kú nítorí tani inú ìjókòó yìí náà láti sọ̀rọ̀ amúrò ibnul jamoh. Baba sisti lẹ́ẹ̀fì rí pé tíkẹ́ẹ̀tì àdìjẹ́nà wọn lẹ́tọ̀ọ́ rẹ̀ bàbá sixty years apá kan ti rọ ẹsẹ̀ kan ti rọ ó bímọ mẹ́ta muad muawad àti kẹta wọn inú àmì wò ta kàn kéèyàn wá pẹ̀rẹ̀ mùsùlùmí kọ́ wá nílò àwọn tá a sọ yìí ní bàbá irú àwọn tá a sọ yìí kéèyàn wá ní wọn ní baba kọ́ máa wá tàn tí ó sọnù káàkiri àwọn sábẹ́ la ròyìn wọn bá ti ròyìn wọn yìí àwọn ni wọ́n ń pè ní sọ́fúwọ́tò ọmọ kí ni mo pè é jama àwọn ẹ̀sà anú àlùwọ́mọ ànábì àwọn sàhábà ní jẹ́bẹ̀ pé sọ́fúwọ́tò ọmọ àwọn ẹ̀sà inú ìjọ ànábì àwọn sàhábà ní jẹ́bẹ̀ wọn sàbẹ ní jẹbẹ bá a wọn la sọ̀rọ̀ wọn yìí tó bá di jọ́ àlùkìyàmọ̀ wọn ní kéèsì tí wọ́n jẹ fírí tíkẹ́ẹ̀tì sáré jẹ́ náà wọ́n ní. tábà wá ń sọ̀rọ̀ kọ̀ọ̀kan wọn èèyàn máa rí i pé ah, ọba mi ṣalábòsí ìtọ́lọ̀ ń ṣe fún wọn yìí wọ́n lẹ́tọ̀ọ́ tọ́lọ̀ ń ṣe fún wọn yìí wọ́n lẹ́tọ̀ọ́ bí wọ́n ti jòkó yìí nísìnyí ti jòkó yìí wọ́n bá ní tọ̀ mọ́sálásí wọn ẹni káyìlá lónìí o gbogbo ẹnu ọ̀nà mọ́sálásí àwọn ọlọ́pàá ó dùn bẹ́ẹ̀ ẹni bá ti ní Allahu akubaru wọ́n pèrò gbogbo ẹni bá yẹn náfìlà ká máa yẹn ń bà ẹnìkan ò ní sẹ́kù ṣé mo ni kọ́dà àwọn àfáà tó wà láàrin owó tó má di ìsìnwá ní àwọn lànàbí ní ju ìlàtí làárùtù tó wúra wà masjidila fa ayna ma adrakakum as-salatu fasallu kí wàhálà bí wàá nàbí ní gbogbo ilẹ̀ pátápátá masalasi ní bíbí àwọn ọba ṣe kírun ẹ lọ́bù mi. àwọn sábẹ́ yìí ò rí bẹ́ẹ̀ nígbà tí ọba kèfèrí kan fẹ́ ròyìn wọn àwọn sábẹ́ wọ́n fẹ́ lọ jàlú kèfèrí lógun ọba àwọn mọ̀rọ̀pẹ́ rúùmù ni ọba rúùmù wa ń sọ fáwọn ọjọ́ rẹ̀ pé awùláyé qawmun àwọn tí wọ́n bá wá jà yín lógun yìí qawmun ìjọ kan ni wọ́n yuhibbuna al-mawta ikú làwọn fẹ́ràn kàmá antum tuhibbuna al-hayat gẹ́gẹ́ ti fẹ́ sẹ̀mí àwọn tí wọ́n fẹ́ kú gẹ́gẹ́ bẹ́yìn ti fẹ́ sẹ̀mí ṣé irú wọn ṣẹ́kù lérí ilẹ̀ mọ́ hmm? tí wọ́n sá sọ pé mo fẹ́ kú nítorí ọlọ́run mo fẹ́ kú nítorí tani inú ìjókòó yìí náà láti sọ̀rọ̀ amúrù ibnul jẹmọ́ọ̀ baba sixty lẹ́ẹ̀fìrí pé tíkẹ́tì àdìjẹ́nà wọn lẹ́tọ̀ọ́ rẹ̀ baba sixty years apá kan ti rọ ẹsẹ̀ kan ti rọ ó bímọ mẹ́ta muad muawad àti kẹta wọn bàbá yìí máa ń mutí ìyàwó rẹ̀ gba islam kò mọ̀ àwọn ọmọ rẹ̀ gba islam kò mọ̀ òòṣà tí máa bọ wọ́n ń gbé wọn lọ sọ́sẹ́ ń yóò tún gbé nǹkan rẹ̀ yóò tún wẹ̀ ń gbọ́dọ̀ lọ sọ fún sàpíà síbí wọ̀ là ń bọ́ ojoojúmọ́ wọ́n sì ń gbé ọ̀wọ́ náà ń gba gbígbé ń gbé ọ̀wọ́ náà sí ayẹyẹ tó bá wọn nígbà wọn wá so òkú ajá mọ́ ọlọ́run lọ́wọ́ ni à ìwọ ajé nǹkan gidi wọn so òkú ajá mọ́ ọlọ́run yín lọ tún ọ̀sẹ̀ lónìí tí wọ́n bá fi gbé ọ̀sẹ̀ tí wọ́n bá fi gbé kó gbé tí wọ́n bá tún rí ọgbé wò tún sí ọmọ ò nítumọ̀ nù àwọn ọmọ rẹ̀ bá tún gbé wọn lọ sọ síbi ilé ilẹ̀ tí gbẹ̀ wà lọ́wọ́ ni à ṣé wọ́n ti ń sìn ní aṣọ sínú gbé wọ́n yé nǹkan gidi wọn ò tún sìn ọmọ bẹ́ẹ̀ làwọn ọmọ tí wàá ní bàbá ntẹ́nsìn tí ò ní tùmọ̀ yẹ mọ́ sí ma gbogbo Madina yìí ẹ̀yin nìkan lè kú nídìí kíní tẹ̀sí yìí ẹ̀yin nìkan làgbàdá olóhùn nìkan bọ̀ wọn ní gbogbo àwọn yòókù yín ti gbà sílámù olóhùn rí tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ máa kà tẹ́ máa ṣe wọn yín àti yá yín sì ti wọ́n kẹ́ máa yẹn ju ara yín kí n tó wọn bá pe àbá àbá wá sílámù bá àbá wá sílámù tán bàbá sixty tí ò lẹ́sẹ̀ pọ̀pọ̀ sígbà wọn ní gẹ́sùwọ́tò Uhud ló wáyé bàbá kan rí pa àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ń tọ́jú dà wọ́n ń tọ́jú ọkọ̀ wọ́n ń gbìyànjú wọ́n ń sígbà wọ́n sanwó ǹjẹ́ kí ló dé wọ́n ní Muhammad ti kéde pé àwọn ń lọ sí jihad ọ wá níbí yẹn bá lọ kí n túmọ̀ rẹ̀ wọ́n ní tó bá ti kú sóhun yóò mọ̀ lọ àlìjẹ́nà ni ọlá àlìjẹ́nà adúrú ẹ̀sẹ̀ tá a ṣe yìí opportunity àwọn ti ríbi iṣẹ́ kọ́nà débẹ̀ ń nu express way làlìjẹ́nà yẹn ṣé gbígbà pin gbogbo kìíní jẹ́ wí ní àlìjẹ́nà náà ni bí yàrá yìí ti kú sóhun yóò mọ̀ lọ wọ́n níbẹ̀ ni olóòtìyá wọ́n ní bàbá arúgbó nìyí wọ́n lárúgbó bò ẹ̀ ń wá àlìjẹ́nà ní kémi máa wà wọ́n ní bàbá ẹ má lọ bá lóun lọ wọn lọ sọ fún anabi pé bàbá lóun lògùn anabi ni ah bàbá lògùn kí ni lọ ṣe ọlọ́run ti yọ̀ǹda rẹ lọ pé wá gbà pé àbádé bàbá oníhìn ọlọ́run ti yọ̀ǹda rẹ ó níbo ló ti yọ̀ǹda òun sóhun ò sínú múmi ní tẹ̀wí ni àwọn ọlọ́run sọ pé lẹ́yìn sàlálẹ́ àmọ́ harajun wàlá alal àrọ́jì harajun wàlá alal maridi harajun ẹni bá fọ́jú ayọ̀ǹda rẹ̀ arọ ayọ̀ǹda rẹ̀ aláàárẹ̀ ayọ̀ǹda rẹ̀ ìwọ ni arọ ni ọ́ ó ti dàgbà ipò aláàárẹ̀ ló tún wà ọlọ́run ti yọ̀ǹda rẹ̀ ó ní ya Rasulallah da'ni adkhulu l-jannata bi'urjati hadhihi yọ̀ǹda mi jẹ́mi náà gbé arọ mi yìí wà lìjẹ́ náà kí ni tó ń tàrọ mi yìí kí n wà ànábì ní tọ́ ló ń fẹ́ làlìjẹ́ náà filẹ̀ bàbá náà bá lọ ra ìdá tiẹ̀ náà náà bá múra náà bá bọ́ sógun údù ogun údù sì gbóná ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà lọ bá lọ radiyallahu anhum jami'an ọ̀pọ̀ àwọn sàhábà lọ bá lọ bàbá bá bọ́ kẹ́ ẹ lè mọ̀ pé àwọn sàhábà yàtọ̀ sáwa ìyàtọ̀ ń jìnnà sí ọkọjá sámàsílẹ̀ bàbá tó bá ti wọ sísè ńlẹ̀ yìí nísìn àdúrà tí ọmọ ṣe ni pé tọ́ ọlọ́njà jẹun ọmọ pẹ́ o ẹ̀mí òpúrọ́ ni ẹ̀mọ bínú ni kó àwọn ọmọ yóò mú nǹkan wá àwa láti tọ́ wọn ẹ̀mọ bínú kí wọn tó sọ pé tí wọn jihadu kan ṣẹlẹ̀ yóò ní àgbàlagbà ni mí ẹ̀ máa tọ́jú mi ni kọ́ ẹ̀ tó sọ fún mọ́mọ́ pé mọ́mọ́ sẹ́yìn ló rí mi lágbàlagbà ni ṣé kéwu tí yóò ní ẹ máa tọ́jú àgbàlagbà ni yóò sọ bẹ́ẹ̀ fún ìmọ̀ mu ẹ yóò kéwu débi kẹ́ tọ́jú àgbàlagbà ni. bàbá eléyìí wà ń lọ sógun wọn wá palẹ̀mọ́ òun náà wá bọ́ sógun ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wà rọgbà ká bàbá sọmọ pé gbogbo ń tà ń jà sí náà nísìn kárí nǹkan fílẹ̀ fọmọ náà ni àwọn ọmọ òun lòún kó lógun yẹn àwọn pé ọlọ́run jẹ́ afẹ́yìn ilẹ̀ jáde bọ̀tán ọwọ́ dá gbogbo àwọn ọmọ tẹ́gbẹ́ láti bọ̀tán ó ti kó wọn lógun ṣé kò yàtọ̀ sí tiwa nísìn àbí ìyàtọ̀ la fi special people gbogbo àwọn sì dógún lanka ń ṣe láńkáláńká òun náà ń sá àwọn kẹfẹ́rí nídà ń ṣe láńkáláńkáláńká ojú ẹ̀ wọ́n ti pàkọ́ bí ẹ̀ bàbá dàkọ̀ bí kọjá nítorí lọ́nà ogun wọ́n tún pa ìkejì ojú bàbá náà wọ́n ti pọ̀ ọmọ rẹ̀ kejì bàbá ò padà wọ́n tún pa kẹta bàbá ò padà nígbà tó yẹ ní a bá ń pariwo wáhá àlìjánà mò ń gbóòórùn àlìjánà mò ń gbóòórùn àlìjánà mò ń gbóòórùn bí dàtí báwọn náà nù bí wọ́n ti pàtó náà kú dalẹ̀ nù ọmọ kìíní lọ ọmọ kejì lọ ọmọ kẹta lọ bàbá náà wà lọ ṣé àjọ àwọn sábẹ́ sáwọn eléyìí làwọn akọ́ máa sọ̀rọ̀ sí Abdallah ibùnà hudhafatu asàmì a ti sọ̀rọ̀ tiẹ̀ náà kì í sọdún mẹ́sàn-án tó kó àwọn ọmọ ogun lọ sílùú kèfèrí tí ọwọ́ tẹ gbogbo wọn papọ̀ tí ọba yẹn wá kó wọn jọ sẹ́gbẹ́ kan báyìí tọ́wa ní ntẹ̀ ṣé ìwé abẹ́ mọ́ láyé ni oníṣẹ́ tún lè wí wọ́n láwọn wí àwọn ó sì máa bọ ọjà kí wọ́n náà wí ó níbi alátòun jókòó yìí lẹ́tùn bá wọn jà wọ́n láwọn máa wí àwọn ó sì máa bọ ọjà tó fi wí ó ní ẹ̀mẹ́ni ẹ̀wà wájú ẹ̀ ni wọ́n ní ṣebí lágbájá ni ìṣebí wọ̀ ni ọ̀tọ̀ lọ́hùn ó ní tóun sì fi jù yín lọ ọlọ́run yín ẹwà pè wá ẹ̀yin amẹ̀wà wọn ó ní ẹ lọ gbé kòkó ńlá wa kòkó ńlá ẹ lọ gbé wa wọ́n bí kòkó ńlá dé ẹ dáná sí láàfin yà yìí wọ́n dáná sí ẹ dèpò sínú ẹ̀ wọ́n dèpò sí ilé pé ó ń sè so kọ̀sọ̀ kọ̀sọ̀ ó ní ọ̀ya ṣe é dákẹ́ ni àbẹ́ máa wí ní tẹ́ ń wí wọ́n làwọn máa wí àwọn ó sì máa wí fún wọn náà kọ́ sọ pé láìláha ó ní kankan sọ sínú epo gbóná wọ́n sì gbé sáà lójijì báyìí wọ́n sì sọ sínú epo gbóná ọ pariwo gbogbo ara rẹ bẹ̀rẹ̀ sí fàyà kí wọ́n máa dín èèyàn nínú epo gbóná lóye ìbẹ̀lẹ̀ mi sábẹ́ òun parí sí àwọn yòókù dúró báyìí ọba yẹn wá rí àwọn kan nù wọn nígbà tó sọ̀kan sí epo gbóná tán ó wá ra àwọn kan nù àwọn sábẹ́ yẹn tó mi lérò ní ojú wọn ó wá bí wọn pé ọwọ́ ti ń tẹ̀yìn ẹ̀ ń sunkún èyí tó mi lérò ojú wa ni ah ìtí ń pa mí lẹ́kún ni pé mi lọ́yẹ kí n wà ń pọ̀ ẹni tẹ́ sọ sínú ipò òun ni ó ti ṣáájú mi dálì jẹ́nà ni èmi ni mo wò pé gbé síbẹ̀ tí kò dálì jẹ́nà ṣáájú ẹ̀ ọwọ́ afárì jẹ́nà gbájú mi ní ń pa mí lẹ́kún ọba kan wò pé ah irú àwọn yẹn wò ni. ó ní ọyẹ gbé òun náà ọlọ́ọ̀ ti yá wọ́n sì gbé sọ e sínú ipò gbóná torí ọlọ́run torí Islam síyẹn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ àwọn eléyìí láì dáa. abdallah ibùnà hudhafatu asami òun ló lè di wọn lọ ọba yẹn wá ń wo pé a ah, gbogbo tí ń wí wọn yí ọba yẹn òun bìlíf ẹni pé wọ́n fẹ́ bí ọlá òun kọmọpẹ́sìn ni wọ́n ń pè òun lọ bẹ́ẹ̀ ó rò kí wọ́n fẹ́ wú ọ láwọn ni ó tún wọ́n ń wò pé ohun yẹn yìí ṣe arab arab làwọn yẹn ó wá fojú tribalism tó wo iṣu yẹn pé a ah, àwọn eléyìí kéré sí mi sí àwọn eléyìí ní wọn àbíjọba mi ṣubú lẹ́yìn náà gan àwọn ẹrú mi làwọn eléyìí lẹ́yìn náà gan bí ibà ṣe étrẹ́dì táwọn eléyìí ní sí mi ni wọn ní láyà bí wọn ti láyà yìí wọn hẹ́ẹ̀tì mi ọ wá sọ fún wọn pé ìwọ ọ̀gá wọn sọ̀rọ̀ pé mo ti sọ méjì sí náà mo ti jòkó yìí so le kí ìṣorí mi kí n fa àwọn yòókù lẹ̀ gbogbo àwọn sábẹ́ ní rárárárárárá àwọn fẹ́ lọ́nu epo ni o àwọn lọ́nu epo gbóná ni o ó wò pé áá ó tún ní wọ́n gbé kan sí bí wọ́n ti ní wọ́n gbé kan báyìí gbogbo wọn kàn bọ́ síbẹ̀ pé mi ni èmi ni èmi ni èmi ni ọwọ́ ògùn à irú àwọn torí ibi tẹ̀mí tí wọ́n ń lò ní pé ẹni wọ́n bá pa sójú ogun inna la ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahum aljanna tí wọ́n wà ní pé ọlọ́run ti kówó rẹ̀ mí àwọn káwọn gbọ́jà fọlọ́run káwọn máa làlìjẹ́ àlìjẹ́nà yẹn làwọn ń retí bẹ́yìn ti ń retí owó ẹ̀hùn pé owó làwọn ń retí nìyí tábàní ọlọ́run jẹ́ ẹ̀dọ́ lówó ẹ̀rí wọ́n ti gbàgbé ìsàbí wọ́n ti sàmí àwọn yẹn ti sàmí kọ́ra wọn gbàgbé ẹni tí wọ́n sọ sípò wọ́n sàmí owó àwọn sàbẹ̀ ti rí nù wọ́n tún sọ kẹta sínú epo kálukú wa ń pé èmi ni ẹ gbé èmi ni ẹ gbé olórí wọn yẹn abdullahi bunu odafatu sàmì sẹ ẹ mọ̀ pé gbogbo ẹni tí ọlọ́run bá fi so lórí tó ṣe pé mùsùlùmí lọ́ba yẹn ló lórí abọ́lọ́run lọ́yàn yóò fún ní làákàyè ọlọ́run ó sì máa darí rẹ̀ ìrònú tí ọ̀gá wọn yàtọ̀ láàrin wọn àmọ́ gbogbo àwọn sábẹ́ yòókù ìrònú tí wọ́n ní pé ìsájà kú kálá àlìjẹ́nà ẹ̀jẹ̀ kú kálá àlìjẹ́nà ìrònú gbogbo wọn nù ìrònú tí ọ̀gá wa ni pé a báwa bá kú tá a là àlìjánnà àwọn àwòrán ọ̀fun ẹ̀sìn yìí kálẹ̀ yìí wa bípọ̀ ọba kélé yìí ipò kẹlòmíì bàbá rí sẹ́sẹ́ lára eléyìí á rí sẹ́sẹ́ lára ẹjẹ́ àṣìṣe lòmíì náà bẹ́lẹ́ yìí ọba ṣẹṣẹ mọ́ ìròrí tọ̀gánù gbàtọ́ bá wá ní ah, tọ́ba yẹn padà tí a rí pé ọ̀rọ̀ kú yọ̀ ọ̀ràn eléyìí àkàrà àwọn eléyìí kan fẹ́ kú tẹ̀tẹ̀lẹ̀ <laughs> ọ̀rọ̀ kú ọ̀ràn àwọn eléyìí àwọn eléyìí ṣe nìkan tẹ̀yìn ó fi kú náà fi kú tírẹ̀tì wọn àwọn náà ń sáré síbi epo fúnra wọn yìí nìsín wọn ò sì rí tàwọn tó ti jóná mẹ́nu epo wọn ò ríro ọba wa yẹn wá wò pé o kò fẹ́ sọ pé ẹ máa lọ ọkọ lé wọn wá wò pé wọ́n kó ètì wọn ẹ lè kíìsì orí wọn ṣé ìwọ ọ̀gá wọn sọ lè kíìsì orí wọn kẹ́ máa lọ làwọn sábẹ́ bá yẹrí pé rárá o kò ní kíìsì orí kèfèrí abdallah bọ́n sábà sàmì wò pé a tá a bá lọ àtúnlọ̀ túnra mú ọ̀ bọ́m̀bí táwọn wí tá a bá fi kó omi à ń lọ tún ra mú ni kì í ṣe pọ ọbọ bí wò ó sì ti bọ́nà gbó kìfèrí ọ̀bọ ọ̀yá ń kì í ṣe rí rẹ̀ radiyallahu ta'ala anihum jami'an lọ́ba kì í ṣe orí ọba kìfèrí gẹ́gẹ́ bí àdéhùn ọba ọba ní gbogbo wọn kí wọ́n tún wọn lẹ̀ kí wọ́n máa lọ gbogbo àwọn sàábí ń jọ́nà tí wọ́n tẹ̀lé abdallah bọ́nù dábàtú sàámi wọn ò kí tí wọ́n fi dé madina wọ́n ní wọ o torí ikú kì í sí orí kẹfìrí sáwọn aláwọ̀ òkú ni kí n tiẹ̀ kí n tiẹ̀ sáwọn aláwọ̀ òkú ni àníkàwọn òkú káwọn máa lọ sí sáwọn àrí bẹ́ẹ̀ jẹ̀mọ́ sáàrí bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀ pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe yìí náà tọ́lọ́mbà àwọ̀dùn wọn pẹ̀lú àlìjẹ́ náà ó tó bẹ́ẹ̀ àbí ó tó bẹ́ẹ̀ nǹkan kan jàdìjẹ́ náà lọ ó tó bẹ́ẹ̀ lẹ́bàá mọ́ kò sí tó jàdìjẹ́ náà lọ nǹkan kan lọ jàdìjẹ́ náà lọ a sì ti sọ àbá àti sọ kí ni nǹkan ọ̀hún ẹ́ kárí ọlọ́run kòrókòró báyìí nígbà tá à ń tó àyà lilladhina ahsanu al-husna wa ziyada ìtọ́jú àdìjẹ́ náà lọ ni kí n orí ọlọ́run kòró tànàbí ní satarawna rabbakum yawmal qiyamah ẹ̀ẹ́rì ọlọ́run ọba yín kòrókòrò báyìí ju alkiyama gbà wọn wá dé Madina wọn wá fẹjọ́ sùn Umar pé àwọn ọmọ ẹni tẹ́ fi sọ̀gá fáwọn àwọn ọmọ kó jó ní ojú lẹ́ fi sọ̀gá fáwọn ó sì wá lọ kí sí orí yìí àwọn òkí táwọn fi délé o wọ́n àwọn ọba sọ̀rọ̀ tó rójó ló ṣe láwọn láwọn òkú ni ó tún wá ṣe àlìjẹ́nà ó dídá àlìjẹ́nà fáwọn kí wọ́n kúkú pa gbogbo àwọn káwọn máa pa àlìjẹ́nà làwọn ti àwọn ti wà lọ́hùn tipẹ́tipẹ́ òun ni ọjà àwọn orí ibi débẹ̀ bọ̀rọ̀ nísìn yẹ káwọn ti wà àlìjẹ́nà òun ni ọjà àwọn dá àlìjẹ́nà bọ̀rọ̀ ìwọ abdallah bunu bunu odafatu sahami kí ló dé tó ṣe bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni òun rí ní kò ń sèfù láìfọ àwọn eléyìí kí wọ́n tó rí sẹ́mi ìsìnfẹ́ ah wọ́n mọ̀ ronú pẹ̀lú làákàyè tó lò yìí Umaru wá kí sí orí tiẹ̀ náà ló fi jásí pé gbogbo ẹni tí ò gbọ́ tọ́lọ́n tà nábì ká àbájá ń gbà mí ẹlòmíì bẹ gan tẹ́ ma pampa rẹ̀ torí taba tún wí nísìnyí wọn ni ẹ máa jà lọ ẹ má kí lágbájá ẹ má kí làkàṣègbè ẹ má bàdúrà sọ̀rọ̀ yóò ṣe agbọ́n sọ yóò ṣe gbọ́n sọ àwọn tẹ̀sí ni wọ́n má kí náà nísìnyí mùsùlùmí ni wọ́n wọ́n kàn níbi díà kọ̀ọ̀kan láà èyí tẹ́ ṣe ń gbé bídíà fọ́pọ̀lọpọ̀ wọn kọ àwọn ọmọ káwọn ń ṣe bídíà kankan àwọn ń gbẹ́sìn gan làwọn kà sí. ẹdọdọdún èyí jòkó ó kọ àwọn òbí jọ wọ́n ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar ẹ bá ní kílẹ̀ ń ṣe mẹ́wọ̀n kí wọ́n làwọn ń ṣe. wọ́n sàṣàlátù wọ́n ṣẹ̀sìn ìwọ wọn mọ̀ pé ọmọ náà ni wọ́n iná òun náà wọ́n sá fún tí wọ́n bá débẹ̀ wọn iná tọ ọ̀ràn wọn náà ni wọ́n ń sáàkì fún tí wọ́n fi bára wọn níbo ìwọ́n tún wá dá wọn padà síbẹ̀ ọkọ̀ ṣàlàyé fún wọn náà ni pé báyìí lẹ́ẹ́ báyìí lẹ́sẹ̀ o báyìí lẹ́sẹ̀ o ní bà wọ́n lọ́kàn jẹ́. My name is Abdulkib Omotosho. That one name guarantees a great future for pupils and students. It's a right school to enroll your child and ward. A try will convince you. Ismi Khadija Abdul Malik. إذا كنت والدا أو كفيلا وتريد أن يكون لأبنائك مستقبل رائع فإن دار النعيم هي البقعة العلمية المناسبة لهم دراسة وتربية فهيا بنا إليها وليست الأخبار كالإنيان Quranic memorization and Arabic learning for students of all ages. Standard library and functional ICT classroom. Darunahim College has a secured spacious and well-ventilated classrooms with qualified teaching and non-teaching staff. Darmaim College is an award-winning school for its quality disposition. My name is Adele Alima. I'm proud to be one of the students studying at Downheim School. Downheim gives quality education through the right learning environment. My school gives me a brighter hope to face the future. If you enroll your child with Darnaheim College, your child will have the opportunity of sitting for madrasa and will obtain Idadi and Tanawi certificate. Darmine College is located on number 8 Ibijokeoke Street, Demil Alade Estate, Lasu Isheri Road, 0708 6833 240. Darunahim College, Knowledge, Virtue, and Godliness.